adúpẹ́ fún ọlọ́run adúpẹ́ ní A sí apàdàpọ̀ agbélọ́run alhamdulillahi rabbil alamin asadi ọlọ́run bá kú ní ọdún esu ẹni ẹ̀kọ́ ní egbe kọ́lọ́mọdé kúrò ní gbèsè ayé wa adúbẹ̀rẹ̀ kútùbà ti ọ̀sán lórúkọ ọlọ́run ọba náà jọba oníkẹ́ ọba tí ó tó fún aláǹfààní lẹ́nìí kí a bára sọ̀rọ̀ ọlọ́run tóní kí a tó wá gẹ́gẹ́ bí ìlànà àwa mùsùlùmí òfin Ọlọ́hun bá tó sílé wa lórí tó ní yá ayyuhal ladhina amanu idha nudiya lis-salati min yawmil jumu'ah fasaw ila dhikrillahi wa dharul bay'a dhalikum khayrun lakum in kuntum ta'lamun. pẹ́yìn tẹ́ gbọ̀n Ọlọ́hun bá gbọ́ngbà bọ́ tó dodo idha nudiya lis-salati min yawmil jumu'ah tí wọ́n bá ti pèrún lọ́jọ́ jimá fasaw ila dhikrillahi fasaw ila wàdàlù báyà gbogbo ohun tí jẹ́ títà rírà ẹ̀ pátì gbogbo tó ń jẹ́ ọ̀rọ̀ ilé ayé ẹ̀ pátì ẹ̀rí ẹ lọ gbọ́ ìrántí ọlọ́run kí ẹ lè bá a sóríire ayé àtọ̀run láti gbọ́rọ̀ sọlọ́wọ́n bá lẹ́nu ní máa kó wa jọba yìí lójó ní ọjọ́ kẹjọ kẹjọ awásíbí lèdékèrè là láti wá rántí ọlọ́run lèdékèrè là láti wá gbọ́ ìrántí ọlọ́run ó sì sọ pé wàtàkìrì fẹ́ẹ̀nà dìkìrọ̀ tánfàlì mùmíní ọlọ́ni ẹ̀ sìrántí ìrẹ́ àná Muhammad sallallahu alaihi wasallam sìrántí fáráyé fẹ́ẹ̀nà dìkìrọ̀ tánfàlì mùmíní àwọn tí wọn bá gba ọlọ́wọ́n bá gbọ́ nígbàgbọ́ tí òdodo wẹ́n tí gbàgbọ́ bá ti ń bẹ lára rẹ̀ ìrántí á ṣe àǹfààní àtòkùjọ lẹ́nìí. sílé ọlọ́run ọba títí masalasi lati wa kijima lati wa gbọ́ ìrántí ọlọ́run abẹ́lẹ́ ọba Allah kọ́lọ́ ọba Allah kó sílé náà ní oríire ayé àtọ̀run fún wa kó sí ní àwíjàre fún wa kó má sí ní ìbálẹ́jọ́ fún wa àti ọ̀run ọba tí a sọ yìí ọba yìí ọba gbogbo ẹ̀dá ni. ọba yìí onáà ló gbé sámà mejeje dúró ló gbé gbogbo lẹ dúró ọba yìí ní darí gbogbo ohun bẹnu sámà tilẹ ọba yìí inú àpálẹ́ tó ṣe fún ọmọnìyàn onáà ní kò fọmọ ẹ̀dẹ́ yẹn lẹ́nu òkùnkùn ọba sì gbé dìde sí wọn àwọn ẹni rí ní àwọn ọlọ́run ọlọ́run bẹ̀rẹ̀ sí ìdọ́wà fi ṣe òpin àwọn ànábì ọlọ́run tó fi ṣe kẹ́ tó fi ṣe àpọ́nlé jùlọ fọmọ ẹ̀dẹ́yàn òun náà ni muhammadun sallallahu alayhi wa sallam muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí ayé ọlọ́run olólùfẹ́ ọlọ́run ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run kọ́lọ́ọ̀ bá ìkẹ́ fún un. ìkáyè náà gbogbo àwọn anábì ọlọ́run tí wọ́n jí sọ̀rọ̀ bá síwájú ẹ̀ àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba fún wọn ìkáyè náà gbogbo àwọn tí wọ́n gbà kan tí wọ́n bá lò gbà táǹpé ní asọ̀hábà wa sàbíyàt ọkùnrin obìnrin wọn kọ́lọ́n kó so ìkáyè náà fún wọn àti gbogbo ẹnikẹ́ni tó fi ẹsẹ̀ lé ojú ọ̀nà wọn tí tọ́lọ́run fi ọmọnìyàn yẹrẹ fún anabiwa Muhammad ẹ̀rí ó ti di àṣà sára wa mùsùlùmí gẹ́gẹ́ bí afọwà afáàgbani fadilatu sheikh al-ustaz Dr. Yusuf Qaradawi afazahullah inú àwọn kútùbà wọn wọn ló ti di àṣà lára àwọn mùsùlùmí oṣù kẹta ọdún àwa mùsùlùmí dáhùn pé ní rọbìlì awal oṣù rọbìlì awal bá ti lé báyìí ó ti di kí àwọn èèyàn máa rántí bíbí ànábì Muhammad káàkiri orílẹ̀ ayé torí pé inú ká dání ká dá ẹ̀dá sórí ilẹ̀ ayé ànábì ni ó tóbi jù sallallahu alaihi wasallam ọlọ́run sàlẹ́sà ni fún ọlọ́run lóore fún àtúnṣe ilé ayé ọlọ́run rán sí gbogbo ayé ọ̀ràn ní aláàánú sí gbogbo ayé ó fi ṣe ẹ̀bùn sí gbogbo ayé sallallahu alayhi wa sallam eléyìí ni wàá máa béèrè oríṣiríṣi gbogbo àtàsìkò ìbá ti ń dé àwọn àbẹ́rẹ́ oríṣiríṣi ní ń bẹ́ẹ̀. tí ma bẹ tí máa ṣẹlẹ̀ omi ń bẹ yẹn ni omi ń bẹ a bẹ lómi léèrè ni nínú bere òun náà ni pé ọjọ́ bí anabi tá à ń ṣe sallallahu alaihi wasallam kí ni túmẹ̀ màmá muhammadin sallallahu alaihi màmá na mọ́lídìí nàbí. kí ni tó máa pé à ń sọjọ́ bí ànábì ìbéèrè ni alitafala rasulullah sallam bi mawlidi ṣé ànábì gan jẹ́ ẹ̀sìn ọjọ́ bí ara rẹ̀ fúnra ara rẹ̀ alitafala sọ̀hábàtuhu alikiram radiyallahu ta'ala anhu ajma'in bi mawlidi sallallahu alaihi ìjẹ́ àwọn ọmọlẹ́yìn ẹ̀ jẹ́jẹ́ gbàgbọ́ ọkùnrin wọn obìnrin wọn sẹ́ńtì ẹ̀sìn ọjọ́ bi ànábì yìí nígbà tí ń bẹ láyé àgbà tí ó sì ń bẹ mọ́ gbogbo bẹ́ẹ̀ náà máa jẹyọ. tọ́ba pé ìdáhùn bá pé náà bẹ́ẹ̀ ni ànábì sọjọ́ ara rẹ̀ sallallahu àwọn ọmọlẹ́yìn náà sọjọ́ bẹ́ẹ̀ gbàjọ́ sí bẹ́ẹ̀ mọ́ sallallahu alayhi wa sallam ìbéèrè mi ni pé wa kayfa ihtafala rasulullah sallam bi maulidihi wa kayfa ihtafala bihi sahabatuhu al-kiram ó tún wá kú kẹfíà bóòlù ṣe ṣe bóòlù ànábìsẹ̀ sọjọ́ bí ara rẹ̀ sallallahu alayhi wa ìgbà osi ma ń bẹ̀ mọ́ bó làwọn ọmọlẹ́yìn ẹ ti ṣe. idha kana jawabun la tí dàmbá wá jẹ́ pé kò sí ọjọ́ bí ara rẹ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ ò ṣe limadha nahtafil bimodi nabili yóò béèrè kí ni wọ́n á gbogbo àwọn àbéèrè wọ̀nyí ni máa jẹ́ yọ lásìkò tá a wáyé inú àbéèrè náà jẹ́ ni pé mani wa muhammadu sallallahu alaihi wasallam muhammadu ajẹ́ ń sọ yìí ta ni ṣe who is muhammad ta anabi yìí ṣe sallallahu alaihi wasallam hadhihi. bad mina tasahulat eléyìí jẹ́ díẹ̀ n'inu àwọn ìbéèrè tí máa jẹyọ lásìkò yi ti awa mùsùlùmí sì ní bùkátà sí ìdáhùn rẹ̀ torí pé ọlọ́mọba Allah ẹni ọ sọ ẹni tó tọ́ka fún wa tá gbọ́dọ̀ jọ onáni Muhammad. nínú suratul ahzab quran chapter three verse twenty-one lakodi kana lakum fi rasulillahi uswatun asanatum liman kana yarju allah wal yawmal akhira wa dhakara wa dhakara allah kathira ọlọ́ni bẹ́ẹ̀ fi látara òjíṣẹ́ ọlọ́ muhammad sallallahu alayhi wa sallam àríkọ́sí lórí gbogbo nǹkan ó ní àwòrán tọ́lọ́run bá yà wa lórí gbogbo nǹkan lórí ìgbàgbọ́ òun l'a rí kọ́ ṣe lórí ìjọsìn òun là rí kọ́ ṣe lórí ìwà òun là rí kọ́ ṣe lórí àṣà òun là rí kọ́ ṣe lórí gbogbo nǹkan òun là rí kọ́ ṣe afẹ́ wọ ọlá ilé ayé afẹ́ wọ̀rọ̀ ilé ayé afẹ́ wàpò ilé ayé òun là rí kọ́ ṣe afẹ́ ṣèjọba lera wa lórí òun là rí kọ́ ṣe afẹ́ ṣòfin òun là rí kọ́ ṣe ètò kéré nùgbèsè ayé òun là rí kọ́ ṣe báwo la ṣe fẹ́ yàwó òun lárí kọ́ ṣe tá a bá fẹ́ yàwó a fẹ́ kọ́ yàwó la ṣe kọ́ yàwó òun lárí kọ́ ṣe ẹnìkan kú láàrin wa bó la ṣe sìnkú òun lárí kọ́ ṣe laqad kana lakum fi rasulillahi uswatun liman kana yarju Allaha yawmal akhira wa dhakara kathira. náà torí díẹ̀ oṣù mólídì oṣù tá à ń pè lóṣù mólídì láwa yìí tá à ń pè ní Muhammad òun náà ni àwa yìí lọ́dọ̀ àwọn kan ó di mẹ́jọ léni akẹgbàgbé ọjọ́ jimá tọlọ ló bẹ̀rẹ̀ òní eight lọ́dọ̀ àwọn kan ó di mẹ́sàn léni wọ́n gbà ọjọ́ àlàmísì tìjẹsán ló bẹ̀rẹ̀ ṣùgbọ́n èyí tó lékè jù lágbàáyé àwọn mùsùlùmí òní ni a kà sí mẹ́jọ yẹn lọ pọ̀ jù torí díẹ̀ lẹ́fìrí gẹ́gẹ́ bí àṣà ìjọba nàìjíríà ńgbà tó pé nù ìwádìí tí àwọn àfáà ṣe níbi táwọn àfáà fi sí jù wọ́n gbà pé ọjọ́ kejìlá oṣù kẹta ọdún àwa mùsùlùmí òun náà ni wọ́n bí ànábì Muhammad torí ẹ̀ ló ti pé federal government dìkìlẹ̀ ọjọ́ Tuesday tó ń bọ̀ gẹ́gẹ́ bí public holiday fún àwọn mùsùlùmí pé wọ́n fi ń ṣe ìrántí àsìkò tá a bí ànábì Muhammad sallallahu alaihi wasallam a rí kó kàtàwọn ní pé wọ́n gbà pé Friday the first torí díẹ̀ lórí gbogbo ọ̀rọ̀ tá a fẹ́ sọ báyìí àwọn ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ tẹ́lẹ̀ á fi ti díẹ̀ látara tí ó ṣe déédéé àsìkò tá a wà ń bẹ̀ yìí ká tó kọ́ ẹ̀kọ́ nínú àsìkò tí a wà yìí níbi tí a ti gbé a ó rí i pé láìsí méjì ń bẹ gbogbo ẹni tí bá ń gbọ́ rédíò tí ń gbọ́ tẹlifíṣàn tí ń wo tẹlifíṣàn tó sì ń ka ìwé ìròyìn a rí pé ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ọ̀pọ̀lọpọ̀ ilé kéwú ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa ńláńláńlá yasta'iduna limawlidi yasta'iduna lilitifal bilimawlidi muhammadin sallallahu alaihi wasallam òun náà ni wọ́n ń gbáradì wọ́n múra lẹ̀ fún ọjọ́ bíi ànábì àmì ti yan kọmitì kọmitì mólídì àmì ti tẹnfitéṣàn àmì ti ti àpòwé àmì ti mú aṣọ wọ́n ti yan tani chairman tani chairlady wọ́n ti tẹ program lẹ́ǹtì múra lẹ̀ dé ọjọ́ bíi àná Muhammad sallallahu alayhi wa sallam láti Tuesday lọ báyìí wọ́n bẹ̀rẹ̀ sí sí i àmọ́ gbọ́ lọ́tún lọ́sì àkọ́kọ́ ẹ̀kọ́ tá a kọ́ fẹ́ kọ́ ó ní ma ma'ana ma ma'ana li mawlidi nabawi èdè Lárúbáwá ni mawlidi nabawi lẹ́ máa gbọ́ kí ni tuma ẹ̀ kí ni tuma gbólóhùn mawlid lọ́dọ̀ àwọn àfáà elédè Lárúbáwá kalimatul mawlid kọditaani alimakan aw zaman ó lè jẹ́ orúkọ tá a fi sọ àyè wọ́n á sọ pé ismail makan orúkọ àyè kan ní jẹ́bẹ́ ó sì lè jẹ́ orúkọ tá a fi sọ àsìkò ismail zaman àsìkò ní torí díẹ̀ kátó wá mọ èwo là ń sọ sáàyè tá a ti bí ànábì la fẹ́ sọ ní àbásùkù bí pé ààyè la náà ni abi Yusuf ibi bí ànábì sí ìwà náà la máa gbọ́ inú àti àkékèké tí wọ́n ní wulida muhammad sallallahu alaihi wa sallam bi makkata alimukarama wọ́n bí a nabi sulu makka alakumale makka nílu ṣùgbọ́n bí a bí sí gángan wọ́n pè bẹ́ẹ̀ ní daaru abi yusuf ẹnìkan bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ ní abu yusuf ilé ẹ̀ gángan ní a ti gbẹ̀bí ìyá anabi muhammad. àwọn kan ní juz'an kana juz'an min dari jaddi Abdul Muttalib wípé ibi hàn bisi gan pé inú ilé bàbá bàbẹ́ abala kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní hàn bisi yẹn jẹ́ pé ní pé bẹ́ẹ̀ bí anabisi sùnmọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lẹ́ni ibi tí wọ́n gbà pé wọ́n bí ànábì sí sallallahu ìjọba Saudi Arabia ó pèsèfò ààyè yẹn dè ní wọ́n tọ́jú ààyè yẹn dè ní pé ibi tá a bí ànábì ṣeré. wọ́n dábàá lọ Saudi Arabia ibi ilé ọba Saudi tí wọ́n kọ́tọ́ gan yẹn tí wọn bá gba àlàfo rẹ̀ àràfo tí ń bẹ láàrin àti kaaba tí wọn bá gba jáde tó ń lọ sí ọ̀nà kí wọn pè ní Gaza wọn ti kọ̀yìn sí kaaba báyìí tó ń wọn tọ́lẹ̀ kan wájú yóò rí kan tọ́jẹ́ lé ọ́fíìsì báyìí tí wọ́n kùn ní ọ̀dà white tí wọ́n fi ṣe public library gbẹ́n bí ànábì sínú. ṣùgbọ́n látara pé káwọn ẹ̀ má kọjá àlà ní abasọ́dí library nígbà tí wọ́n máa lọ ọbẹ̀ ẹjọ́ lọ bùpẹ́ gbẹ̀dání ẹjọ́ máa ṣàdúrà nígbà sọ di ilé ìkàwé tí wọ́n ń kó ìwé sí tí wọ́n àti sọ rẹ̀ wọ́n preserve ẹ̀ wọ́n kọ́ níkọ modern building wọ́n kọ́ níkọ ìgbàlódé wọ́n fi sí library ẹni ọba wa kàtàn tó sì gbélu yẹn ní ọmọ pé ìgbìyànjú bíi ànábìsínú sallallahu alayhi wa sallam. àwọn tí wọn bá máa bẹ àga àwọn tí láti era Iran tó ní tó máa ń pọn àwọn àyè lé Iran jẹ́ kan gbogbo bí wọn bá ti jẹ historical place wọn máa wá káàkiri tó àwọn fẹ́ràn ẹbọ ẹbọ iná wọn tí wọn ti ń ń jọ wọn gbé wọ sílámù ni wọn wọn bọ ń jọ wọn ni kódà bẹ́ẹ̀ bá ń kírun lọ́wọ́ lọ wọn lọ sàdúrà bẹ́ẹ̀ bí àdéhùn ní. ìgbanu láti ibi wọn ti fún wa ní bí wọn ṣe lókètì ẹ wọn ti fún wa bí wọn ṣe lókètì ẹ látọ̀ wọn láti ibi wọn ní ti ń bọ̀ wọn mọ bí wọn ṣe lókètì ààyè tí wọn bí anabi Muhammad sí ọ̀nà ni ṣùgbọ́n tá a sọ nípa mọ́lídé tá a sábà máa sọ náà ni zamanu wiladati Muhammadin sallallahu alaihi wa sallam àsìkò tá a bí ànábì sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam ìgbà wo la bí gan-an àti mọ̀ bí abisi abisi maka àyè sọ àyè tí wọ́n abisi maka mọ̀ ìgbà wo gan-an àkọ́kọ́ ẹ̀kọ́ mọ̀ yìí àwọn àsìkò tá à ń sọ yìí kò tí ì wọ́pọ̀ bíi tìgbàlódé yìí àti pé lẹ́yìn ìgbà tọ́lọ́run ọba àlékè ọlá gbé ànábìdé gẹ́gẹ́ òjíṣẹ́ ọlọ́run ìní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n ń document kí àkọọ́lẹ̀ lálàáfíà ló tó ṣẹlẹ̀ látara ìgbà tọ́lọ́run ti sọ wípé ikra bisabbika alladhi khalaq khalaqal insana min alaq ikra rabbukal akram alladhi alam bil alamalensana malam yalam yọlọ ti ní kanabi ka tó gbé àwọn àyà tó kọ wá sọ̀kalẹ̀ fún anabi sọsọlá ó ń sọ ń pa káka kakọ reading and writing kakọ kaka ìlọlọrun kọfí lé anabi lẹ́nu sọlọlọ àṣàlà látara pàtàkì ìmọ̀ importance of knowledge pàtàkì ìmọ̀. ìmọ̀síre gbogbo ìmọ̀ odò lórí reading and writing kakọ ni imaamu Qurtubi rahimahullah ló fi sọ ohun tí ìbá ṣe àyà yìí tó wá kọ́ àmùsùlẹ̀ kọ́ bá a ṣe kọ́ bá a ṣe kà ní ọlọ́pọ̀lọpọ̀ ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìtàn ní ọba sọnù ṣùgbọ́n lẹ́ni látara kàkà kakọ ní a fi preserve knowledge gbogbo jẹ́ knowledge orílẹ̀ ayé lẹ́ni tí ó ṣe pé náà tó ṣe kópa nínú preservation of knowledge tó pọ̀ jù láyé àwọn mùsùlùmí jẹ́ kan nínú àwọn ìran ẹ̀sìn tí wọ́n ní àkọọ́lẹ̀ tí ò sọnù àwọn mùsùlùmí jẹ́ kan alukwani tó sọ̀kalẹ̀ fún àná Muhammad tí wọ́n kọ lásìkò Usman bin Anfani ní museum Saudi Arabia lé ní tíyẹn lọ máa ń wò pé alukwani yẹn rẹ̀ kódà lọ́dún tó sì lọ ìta tán lọ Saudi mo tó lọ mo tó rí i pé alukwani ti yàn kọ́ láyé Usmanu rẹ̀ radiyallahu ta'ala anhu more than one thousand years can you preserve well origi original copy kẹlẹ bá bí àwọn mùsùlùmí bọ́lọ̀ ń ṣe kẹwọn tó torí díẹ̀ lọ́wọ́ sẹ pé àsìkò tá a bí ànábì Muhammad àwọn àfa ẹnu kò lé lórí wọn à lẹ́nu kan lé lórí gbogbo àwọn kọtàkọtà wọn yà pẹ̀lú tó pọ̀ ṣùgbọ́n bíi tí wọ́n pọ̀ sí jù bíi tí wọ́n pọ̀ sí jù wọ́n pọ̀ sí oṣù rọ̀bìlì awal oṣù kẹta ọdún àmùsùn tá a wà nù ẹ̀ ń bẹ ní majority wọn wà torí díẹ̀ ló ṣe yí pé ọ̀gọ̀rọ̀ wọn fi gbà yí pé abíà nabi Muhammad nínú oṣù rọ̀bìlà awwal abí nínú oṣù rọ̀bìlà awwal àmì ìgbà kóso mi ni kódà ẹ̀rí inú àbá sọ pé oṣù Ramadan ní abíà nabi gẹ́gẹ́ bí Abdulbar. tó gbà lọ́dọ̀ Zubair bunu Bakar Zubair tó yẹ pé bàbá kó tí a tó jọ tí wọ́n máa fẹsẹ̀ rìn lẹ́yìn pé abíyá anabi nínú osu Rabil Awwal oṣù kẹta ọdún àwọn mùsùlùmí tàwa nú ẹ̀ yìí ètò tó kù ni pé ayuyo o mi Rabil awal ọjọ́ wo ló wá bọ́ sínú oṣù Rabil ìyẹn náà rí wọn tó ń fa lọ́rẹ́gẹ́dẹ́ lọ́dọ̀ àwọn àfa ṣùgbọ́n lórí pé ọjọ́ wo ni láàrin ọ̀sẹ̀ ibi ẹnu wọn fèsì jù náà ni pé yomul ethnin, yomul ethnin ọjọ́ monday ọjọ́ monday àwọn kan gbà yí pé ọjọ́ kejì inú oṣù Rabiul Awwal ni the second day lọ́dọ̀ àwọn kan àwọn kan gbà pé ten days àbí tenth of Rabiul Awwal pé ọjọ́ kẹwàá àwọn kan gbà yìí pé ọjọ́ kẹtàdínlógún seventeen days àbí seventeen àwọn kan gbà pé ọjọ́ kẹjọ ṣùgbọ́n mi tí ọ̀rọ̀ pọ̀ sí jù lọ́dọ̀ àwọn àfa òun náà ni pé yawma thani ashara minhu ọjọ́ kejìlá lẹ́bàárì tí wọ́n bá bí ọmọ léèrè nínú wayek abíyá ní muhammad sasala nínú oṣù rọ̀bìlà awal tí wọ́n mú àwọn oṣìṣẹ́ àwọn déètì tí wọ́n kọ́ tẹ́ni fifth tenth twelfth ọ láti mẹ̀tí ó mú pé ètò lékejì ní láti mú ọjọ́ kejìlá oṣù rọ̀bìlà awal òun náà ni a bí adé muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn náà ó wá forí sọ ìṣẹ̀lẹ̀ ńlá kan ní ilẹ̀ Lárúbáwá àsìkò yẹn forí sọ ìṣẹ̀lẹ̀ ńlá kan ní ilẹ̀ Lárúbáwá níjọ́ náà náà sèré gbogbo orí ayé ni wọ́n máa ń fi ìṣẹ̀lẹ̀ ńlá pìtàn nǹkan tó ṣẹlẹ̀ lọ́dún báyìí gbogbo wọn kọọkan ní tó bá ṣẹlẹ̀ ní àyíká fi pìtàn kódà ńlẹ̀ yorùbá yìí kódà nàìjíríà yìí náà ẹ máa bọ́ lọ́rùn àgbàlagbà wọ́n ní ọdún àgbẹ̀kọ̀yà ọdún omíyalé abẹ́ẹ̀kọ́ ni ọdún nla àwọn ṣẹlẹ̀ ńláńlá tó yẹn wọn máa sọ fún bẹ́ẹ̀ náà tó wá náà ń pè the year of elephant kí ló bí ọdún elérin ó ní pé ọba ńlá kan bẹ wọ́n ń pè ní aburahatu ọba ńlá ni jagunjagun ni ó ara yemen wọn yemen jọ́nà lọ ó ń bẹ lábẹ́ abasha. Abacha la ni Ethiopia lẹ́ni tí Addis Ababa jẹ́ capital sọgbọgbọ tí ń jẹ́ lọ́run lásìkò anabi Muhammad ní pẹ̀lú Abacha Abyssinia Abacha ìwáàrè Yemen ń bẹ Abacha colonize Yemen Yemen ń bẹ colonization of Abacha olórí ogun dáńpẹ́ ní aburatu yìí ó wá kọ́ ńlá kan Yemen ó fi sọrí ọba. abasa tan pè the, the negro of Abyssinia tan na najash anajash oh, torí pé ọba yìí kristian ni wọn akọsọ si kan fún tó oh, ọ oh, hẹrẹ ntẹ ó wá ní òun darí gbogbo ẹlẹ́sìn síbẹ̀ òun darí gbogbo ẹlẹ́sìn síbẹ̀. inú èròǹgbà ẹnu ṣùgbọ́n nú ọ́pútàkù tó ní ní ìkaaba ìkaaba rèé ń bẹ ní gbogbo àwọn ẹlẹ́sìn ní a máa ń lọ àga mùsùlùmí tàbá àti wọn mọ́ anabi Ibrahim jọ́nà lọ ibẹ̀ ni ẹsẹ̀ kì í dábẹ̀ ńgbà kan tóbi láta yá anabi Ibrahim ní ti di pé ó gbé dúró ni ó ti pèpè kí ẹsẹ̀ má dà ń kọ́mọ lọ́ọ́ máa darí ọkàn wọn síbẹ̀ àmọ́ inú bíi tí àwọn èèyàn wọ́ lọ láyé ọjẹ́ kan ọba ìwà rí i pé tóun bá kọ́ ṣọ́ọ̀ṣì òun yìí tóun fẹ́ fi sọrí ọba ńlá yìí tí kábà bá sì wà ń bẹ̀ àwọn èèyàn ní darí síbẹ̀ wọ́n ti ọba kábà máa lórí ilẹ̀ ayé wọ́n darí síbẹ̀ èròǹgbà ẹ̀ kanu wọ́n wá nígbà ṣẹlẹ̀ wọ́n wá ṣẹlẹ̀ wọ́n nú àwọn ará mẹ́kà tọ́wọ́ àti wá gbọ́rọ̀ yẹn tinubu ń bí lọ́ba lọ yàgbẹ́ sínú ṣọ́ọ̀ṣì rẹ̀ àwọn kan ní ọsọ náà sí ẹni afẹ́sùn jẹ tẹ́lẹ̀ tó tún fi para tọ́bọ́ sẹ́yìn àrùn kákàtí bẹ́ẹ̀ ni ẹ sì bá alágbára bí alágbára rẹ̀ sí yìí torí òun nìkan yẹn torí rísìn tó pé ìwọ yàgbẹ́ sínú ṣọ́ọ̀ṣì. So tàbọ̀ sọ ní síbẹ̀ ilé tí ó jẹ́ lé bàbá bàbá yín yẹn ọ̀parun báyìí tó bá gbéra ní bá ń kó àwọn ogun bọ̀ ìlú tó sì ń kọ́ ọmọ ogun bọ̀ yìí ní táwọn àfi jà tó ga jùlọ ò lẹ́sìn ẹjú wa ń kọ́ ọmọ ogun bọ̀ yìí ní táwọn àfi jà tó ga jùlọ ní erin aránsìmọ̀ pé. tá a bá ní irin fúnjà esin ọ̀lẹ́gbẹ́ bẹ́ẹ̀ bá kó ẹ̀sìn mẹ́wàá jọ pẹ̀lú irin kan irin ó bá ti gbogbo ẹ̀sìn ẹ ni. ni wọ́n ń bọ̀ pẹ̀lú erin erin lọ́wọ́ lédi ni wọ́n ń bọ̀ gbogbo olùkọ́ kan tí wọ́n dé ni wọ́n ń kó àwọn yẹn lẹ́rú. wọ́n mú ọba àlú yẹn bí tí yẹn mú adìẹ ni wọ́n èso kàn mọ́ wọ́n so kàn mọ́ wọ́n lọ́sọ lẹ́sẹ̀ sapá ọmọ ogun tó bá ta ọba náà ni máa sọ pé wọn ọmọ ta ni ó lead á lead yẹ tó pé ọba ńlá ni Titi tí a fi dé maka gbàtí a fẹ́ dé maka ẹni ó lè di wọn ní maka láwọn olú ọkàn yẹn ó ní àti débẹ̀ ẹ̀jẹ̀ akọ sinmi náà wọ́n á sinmi ní atẹ́ ìtẹ́ rẹ̀ wọ́n máa ń gbé ìtẹ́ ọlá rẹ̀ kí ni ló kàbìtì síbẹ̀ ní mi fìn fìn lójú lé ojú sòdókò bí ojú sàgó. So lọ́ba ní kí àwọn ọmọ ogun lọ sínú ìlú gbogbo tí a bá bá nílùú yẹn pátá tí a fi ń ṣe ọ̀rọ̀ tí ń jọ dúkìá wọn kí a palẹ̀ gbogbo ẹ̀ mọ́ pátá ní a bá wọ̀lú ní tí o sẹ́ńtì ọ̀dà wọn dúró ní a bá palẹ̀ gbogbo tí ń bẹ nílùú mọ́ ewúrẹ́ ìlú àgùntàn ìlú àgbò ìlú gbogbo nǹkan ní a bá kó síwájú ẹ̀. ní a bá kó síwájú ẹ̀. njọ́ náà sì rẹ̀ Abdul Muttalib ó ní tọ́jẹ́ bàbá bàbá ànábì grandfather of Muhammad sallam ó ní olórí ìlú olórí Mẹ́kà ìgbà tó ti rí báyìí ipa ó ti mọ̀ pípa àwọn ọ̀ka lọ́ba sí òun bàbá àwọn aráàlú sọ̀rọ̀ wọ́n gbàtọ́ dán aburatu sì gbàláyè wọn ní olórí ìlú ló ń fẹrẹ ọnù kọmọbọ ó gbàláyè ọnù kójú kò sí lẹ́gbẹ̀ẹ́ ó ní sí òsì nǹkan ó ní òsì nǹkan ilé ìlàwọ awo dítẹ fẹ wò rẹ bẹ́ẹ̀ ni kí ló wá dé tó pé gbogbo ohun tá a kó ó ní bá a ṣe máa kónu bẹ́ẹ̀ sì máa kónú ah, inú tẹ́ ẹ kó yìí o ọgọ́rùn-ún méjì ra kọ́mẹ́tì ń bẹ́nu tẹ́ ẹ kó yìí èmi ni mo ní o mo sì fẹ́ gba àwọn ẹrù mi aburatu wa wo abdulmutalib látòkèdè lẹ pé ìyẹn gidi mo pè é tẹ́lẹ̀ àṣé òfúyẹ́ báyìí aláfẹ́ wo ilé bababa yín tẹ́ ẹ ti máa sìn ọ́ lóhùn ọ wá béèrè lórí yẹn ọ wá ń béèrè lórí ẹkọ rẹ ẹkọ rẹ kún mẹ fún. ó ní bẹ́ẹ̀ ni orí ràkúnmí yẹn èmi mú ni ràkúnmí òòrè dọ́lọ́fẹ́ wò láwòrán olólùwà yahmi tí ó ti ń sọ ó ní ó ní kò sí ní tó lè gbà lọ́wọ́ òun ilé tó ń wò yẹn yóò wò ó ní oh, ilé tó ń wò yẹn sẹ láwùrọ buyami kò sílẹ̀ lásán ó ní ọlọ́run tó ń sọ tọ́ba gbẹ̀ láàyè kó owó okò ẹ̀kọ́ rakumi tèmi lèmi sáfẹ́ gbà bá kó rakumi fún bá kó gbogbo àwọn tó sáfẹ́ fún ẹ má ó ní gbogbo ohun tó gbogbo ohun tá kó lọ́dún wọn ẹ dá padà fún ẹ dá padà fún ẹ dá padà fún ẹ dá padà fún ẹ àmútọ́ ìbáni tó ohun tó kù ni pé gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń bẹ ní maka ẹ jáde kó maka àtọmọdé àtàgbàlagbà ẹ̀kọ́ ìròyìn ẹ̀sùn lẹ́yìn ìlú ló bá kó àwọn èèyàn díẹ̀ ló bá lọ kábà ló bá lọ di maka bá ní máa ń bẹ ọlọ́run bó ṣe yé jọ́nà lọ́wọ́ àwọn alágbára ní adé yìí ó nínú àfẹ́ wo rẹ àní kankan jù ẹ lọ àlágbára àníkàn ó ku ẹkù wọn o adá ẹ̀dá wọn o pẹ̀lú omi lójú gbogbo ajá ń jẹ ẹ ará àná pé àmì àmì ẹ náà sàmì lọba lọ lọba lọnugbó wọn lọ wo kí lára tọlọmọdà inú ti bí aburatu pẹ̀lú nsọ ní a bá fọn ẹni tó gun ẹṣin ẹni tó gun erin ní bá ń lọ kìjà kìjà kìjà kìjà kìjà kìjà kìjà sẹ́rí ń gbà tó kú dẹ̀dẹ̀ kó dé kaba báyìí ìrìn kẹjọ gbọ́n kò lọ́wájú wọ́n darí ẹ̀ sọ́tún ó move wọ́n darí ẹ̀ sósì ó move wọ́n dá padà sẹ́yìn ó move wọ́n gba abẹ́yẹsẹ́ gba kọ́ lọ́wájú ó tó do gbọ́n. gbogbo tí a fi ṣe ẹranko tí fi move ní a fi ṣe ó dúró gbáì ẹ ti bẹ lórí ẹ ti bẹ ní lórí erin lọkọ bẹlẹ tó pé ẹni ogun erin tó mú ọmọ náà Lárúbáwá ni náà wọn bá ní ọkàn bẹlẹ ni kò tó gbàtà bẹ̀rẹ̀ yìí báwọn yẹ kékeré kan ṣe ṣe láti sánmà ni àwọn yẹ kékeré yẹ kékeré pẹ̀lú òkúta gbóná àṣẹ gbogbo àwọn tí wọ́n wáyé náà ti kọ orúkọ wọn sí. lọ́gbẹ́gbà tọ́lọ́hún wá sọ ànábì dànábì ọlọ́hún ọlọ́hún wá sọ fún ànábì náà Al-Qur'an Karim Suratul Fil alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil alam yaj'al kaydan warsala alayhim tayran ababil tarmihim bihijaratin min sijjil faja'alahum kasbi mahkul olórí rẹ̀ Muhammad ó lọ́mọ ní bọ́ọ̀bá tiẹ̀ mọ́tẹ́lẹ̀ kayfa fa'ala rabbuka bi ashabil fil bó o lọ́nà ọba rẹ̀ ṣe bá àwọn àjò ilé nílò ọlọ́wọ́ bó o lọ́nà ṣe bá àwọn àjò ilé nílò alam yaj'al kaydahum fi tadlil wọn lọ́nà gbogbo ète wọn gbogbo agbára wọn gbogbo ìgbìmọ̀ wọn wọn lọ́ọ́ bá àlekè ọlá wọn sọ di lẹ́lẹ́ wọn sọ dòfo wọn da gbogbo agbára náà nù wọ́n sọ̀rọ̀ àléyìn tó yẹra ní àbàbíyìn ọlọ́run la aránṣẹ́ sí wọn ẹ̀yẹ kéékèèké tí wọ́n sẹ́ láti sánmà tẹ́kọ̀ ń ju ilé wọn lórí gbẹrẹgbẹrẹ gbẹrẹgbẹrẹ wọ́n lè yẹ kọ̀ọ̀kan òkúta mẹ́ta ló gbé. yóò fẹnu gbé kan ọwọ́ ọ̀tún yóò fi gbé ẹsẹ̀ ọ̀tún yóò fi gbé kan ẹsẹ̀ yóò fi gbé kan pàpàpàpàpàpà wọ́n sì parẹ́ lọ sílẹ̀ ọlọ́la ṣe bí koríko tẹranko jẹ ọwọ́ asẹ́yìn bíi méjì kù tí wọn tí ò kú aburatu gan kò jó kú òun kúkú oró ni wọ́n ní ẹ̀jẹ̀ rẹ̀ ó ń pọ̀ ẹ̀jẹ̀ bó bá ṣe ń pọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ń jáde. bó ṣe sinranu àwọn ará maka bá padà sí maka ọdún yẹn ni wàá bí anabi muhammad àwọn gbẹgbẹ wúlẹ̀ ní muhammad bí amílí fíìl wọn bí anabi ní ọdún eléèrè ó wá sí dédé twenty august five seventy nínú òǹkà tó di two thousand. and fourteen lẹ́nì njọ́ náà lọ́n ni february seventy àsìkò tí muhammad sallallahu alayhi wa sallam april april twenty lọ jẹ́ ṣùgbọ́n ètò ni pe twenty august olólékejì lọdọ àwọn afa ṣùgbọ́n gbogbo ẹ̀ five seventy òun ni wọ́n muhammad sallallahu alayhi wa ìyẹn náà ni àsìkò yẹn lọ́wọ́ á di ntí àwọn èèyàn tí wọ́n fi ń ṣe ayẹyẹ lẹ́nìí pé ọjọ́ bíi Muhammad sallallahu alayhi wa sallam àti rí tábàbí alẹ́ rẹ̀ pé àyẹ̀wò ni wọ́n bí sí àti màyè tí wọ́n bí sí àsìkò wọn ni wọ́n bí àti màsìkò tí wọ́n bí lọ́wọ́ á bí yẹn làwọn yẹn wá ń sayẹyẹ rẹ̀ wọ́n nu béèrè tí mo béèrè tí mo láwọn máa ń béèrè ó ní pé ìjẹ́ ànábì Muhammad sasara sóti ẹ̀ ṣe ayẹyẹ ọjọ́ bí ẹ̀ fúnra ara rẹ bí ní gbogbo ìtàn tọ́lá kọsílẹ̀ tọ́lá láàfíà ó ní pé la kò sọjọ́ bí ara rẹ fúnra ara rẹ ǹjẹ́ àwọn ọmọlẹ́yìn ẹ̀ dáhùn jẹ́ ń pè ní sọ̀hábà ọkùnrin wọn tó pé nǹkan àwọn tí wọn dín ní bíi one round twenty four thousand àárín kanú wọn tó ti ẹ̀rọ tó wá sọjọ́ anabi Muhammad táwọn fi lọ the first, first generation ọgọ́rùn-ún àkọ́kọ́ ọgọ́rùn-ún ọdún àkọ́kọ́ lọ tí ò tàn kí Muhammad. the second generation ọgọ́rùn ọdún kejì náà tó lọ tí ó sínú tàn tán ṣe ayájọ́ ìbí àná Muhammad ọgọ́rùn ọdún kẹta tó ń lọ tí ó sínú tàn tán ṣe ayájọ́ ìbí àná Muhammad inú àwọn ọ̀rọ̀ dánábì sọ́lẹ̀ ó ní kharul qurun qarni hadha thumma alladhina yalunahu thumma alladhina yalunahu ó ní ọgọ́rùn ọdún tí a máa lò lórí ilẹ̀ ayé tó lóore jù ní ọgọ́rùn ọdún lórí ẹ̀sìn Ọlọ́run ọgọ́rùn tó wọn ànábì ń lò lọ́wọ́ yìí fúnma lẹ́bí náà yà lò náà lẹ́yìn náà ọgọ́rùn tó tún tẹ̀lé fúnma lẹ́bí náà yà lò náà lẹ́yìn náà ọgọ́rùn tó tún tẹ̀lé lọ́ba dákẹ́ lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́ta ẹbí máa ń pè ọgọ́rùn mẹ́ta pé alukurunu alimufọdọ́là alukurunu salasa alimufọdọ́là àwọn ọgọ́rùn ọdún mẹ́ta tó lóore jù nú ẹ̀sìn àwa mùsùlùmí lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́ta yẹn ìní ayẹyẹ mólídì tó wáá dé after three centuries láyẹyẹ mólídì tó wáá dé ìyẹn ló sọ pé gbogbo àfa islam pátá látòkè délẹ̀ tí wọ́n kéwú tó yanjú àtẹni tó ń ṣe o àtẹni tí ó ṣe o ní a gbà pé bídí àtùm àdádálẹ̀ ni tó pa ànábì ò ṣe ọmọlẹ́yìn ò ṣe ìdí wọn fa àwọn ara wọn lọ ni pé ṣé bídíà ni àbídíà tí ọ̀dà ṣé ń tọ́ yẹ ká ṣe ni àbí tí ò yẹ ká ṣe yẹn ni wọn fa àwọn ara wọn lọ́wọ́ pẹ̀lú gbọ́dọ̀ lọ́hùn tó bá sọ àjù ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ ní ọjọ́ mẹ́jọ a lè tẹ̀síwájú láti bẹ̀yẹ pé hukumu etifal bil mawlid inda ulama il islam ìdájọ́ ká ṣe ayẹyẹ mọ́lídìí ní ọ̀dọ̀ àwọn àfa Islam a lè gbọ́ tá a fi mọ̀ tí ó gbé gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó rú wa lójú yóò fi dá wa lójú eléyìí ó náà ní ẹ̀kọ́ tá a fẹ́ kọ́lé ni lórí ìmúralẹ̀ tá a rí pé gbọ́n mùsùlùmí múralẹ̀ di múlídì àti mọ̀kíní jẹ́ múlídì ní ìsìn sásìkò tá a bí ànábì là ń sọ ni àbáyé tá a bí ànábì sí i. tọ́wọ́ pé ààyè ni bí a bí sí rẹ̀ àsìkò ni àsìkò tí a bí òǹlẹ́lẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn afa sọ kí ó sànú wa kó sì gbàgbọ́n táwọn ṣe fún wa níjọsìn kọ́lọ́n kó sì sí wa.